yorùbá ló lédè tó rẹwà yorùbá ló làṣà tó gbayì ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ torí ìkéde àtàṣà wa má bàa parun ni o. ẹ ẹ ìyá wa yorùbá la lóyin lédè aláyọ̀ tó bá ṣe tán a fẹ́ gbọ́ ẹ. àsìkò yìí o gbogbo ẹ̀yin ènìyàn ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò gbogbo Yorùbá ní tilé toko Yorùbá la lóyin lédè pẹ̀lú aláyọ̀ ètò tá a ti ń kọ́ra wa ní èdè Yorùbá mo sọ fún wa pé èdè yìí ló ń kọ́ wa ní kíkọ́ àsísọ àti kíka èdè Yorùbá báwo bá ní gbàgbé a ó rántí pé ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì yorùbá mo wá fún àwọn akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ àmúrelé mo sọ wípé kí wọ́n ka iye álífábẹ́ẹ̀tì yorùbá tí a ní mo wá kà ní ojú pátákó pé ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ọ̀kànlá èjìlá ẹẹ́tàlá ẹẹ́rìnlá àrùndínlógún ẹẹ́rìndínlógún ẹẹ́tàdínlógún èjìdínlógún ọ̀kàndínlógún ogún ọ̀kànlélógún èjìlélógún ẹẹ́tàlélógún ẹẹ́rìnlélógún àrùndínlọ́gbọ̀n ìyẹn ni à ń ka òǹkà bí a ṣe ń ka òǹkà ní èdè Yorùbá mo ṣì ń bọ̀ lórí òǹkà ṣùgbọ́n lénìí a fẹ́ tẹ̀síwájú lórí álífábẹ́ẹ̀tì yorùbá ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ bá ti ṣe tán ó ti yá mi ẹ jẹ́ níbi iṣẹ́ àmúrelé wa iṣẹ́ àmúrelé àkọ́kọ́ mo ní álífábẹ́ẹ̀tì mélòó ló wà nínú èdè yorùbá ta ló lè sọ fún mi o. ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀ẹ́dínlẹ́fà. o oh, ẹ̀rìndínlọ́gbọ̀n àrùndínlọ́gbọ̀n twenty five àrùndínlọ́gbọ̀n twenty five ó gbà ó kì í ṣe àrùndínlọ́gbọ̀n o àrùndínlọ́gbọ̀n twenty five mo wá sọ fún wa yín pé twenty five àrùndínlọ́gbọ̀n ah, mo wá sọ fún wa yín pé ká kọ àpẹẹrẹ ọ̀rọ̀ márùn-ún ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan wọ̀nyí èyí tó yàtọ̀ fún àpẹẹrẹ èyí tí mo ti fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ẹ máa fún ẹ máa dá mi lóhùn ní kankan o mi ìfẹ́ ká wo eléyìí tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpẹẹrẹ tí mo fún wa tẹ́lẹ̀ mi ìfẹ́ ká lò ó ta ló lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú a amala you like food too much amala a mi a li a amala maybe it's uh, yam flour or plantain flour èlùbọ́ àmà eh, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tàbí èlùbọ́ iṣu a máa ń pè ní àmàlà amala a bá ti rò ó àmàlà dò dò dò ta ló lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bí bí. bèbè or eh? bíbí uh, be it, it means like pleading or appealing like Beba. Oh, give me the spelling. B E B E. B E B E. B e B. E. B. E hmm. What of bàtà? B A T A. Bàtà. Tá máa ń wọ̀ sẹ́sẹ̀. Bàtà shoe is known as bàtà. Bàtà dòdò. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú B. Now ta ló lè fún mi ní ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú d. dúró. dúró is a name or Dayọ̀ Dayọ̀ orúkọ name Dayọ̀ rédò Dayọ̀ ta ló lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú a a èmi eh? èmi èmi yes èmi that means you are referring to yourself you me emi me now àwọn nǹkan mìíràn wà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú e epo epo have you seen palm oil before eh? epo rere ó bẹ̀rẹ̀ pẹ̀lú e now ta ló lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. E? a lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ yàtọ̀ sí tí mo ti fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ̀ṣẹ́. ẹ ẹ̀ṣẹ́. ẹ̀ṣẹ́. what is the meaning of ẹ̀ṣẹ́? ẹ̀ṣẹ́. oh you said ẹ̀ṣẹ́ when you say ẹ̀ṣẹ́ in Yoruba that is blow. oh that is ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ̀ is sin ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dòdò it is the sign that will make the difference ẹ̀ṣẹ̀ so sin so àwọn ọ̀rọ̀ wọ̀nyí ìtẹ́ àkọsójú pátákó yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì márààrún tá a ti kọ́kọ́ mú ní ọ̀sẹ̀ tí ó kọjá mo fẹ́ ká kọ sílẹ̀ ẹ jẹ́ ká kọ wọ́n sílẹ̀ o.